ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run lẹ́ẹ̀kan sí mo fẹ́ kí wa káàbọ̀ ní wákàtí yìí sí àkókò iṣẹ́ ìránṣẹ́ ti ọ̀rọ̀ ìyè orúkọ mi ni olùṣọ́ àgùntàn adéwọlé ẹ̀rọlúwa joseph ẹni ọ̀wọ̀ ohun tí ẹ ń gbọ́ yìí ó ń wá àti iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí ó ń jáde wá láti iléeṣẹ́ ìránṣẹ́ ti ọ̀rọ̀ yìí ẹ̀ka kan láti inú iléeṣẹ́ ìránṣẹ́ ti BMAA èyí tí a mọ̀ sí Baptist Missionary Association of Africa bí a ti ṣe ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run láti ibi ijọ́ mélòó kan lórí ìyípadà iṣẹ́ ìyípadà ti àwùjọ wa lónìí a ó tún máa tẹ̀síwájú ní ìgbà tí a ó máa fi eléyìí ló máa jẹ́ bí bí bí ìgbésẹ̀ tó máa fẹ́ jẹ́ bí ìgbésẹ̀ tó tó tó máa tó máa kángun sí àsọ àṣekágbá iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí lórí ẹ̀kọ́ ètí ìyípadà àwùjọ wa ohun tí mò ń sọ ni wípé ní agbára ọlọ́run àti bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ yìí ṣùgbọ́n lónìí yìí ní agbára ọlọ́run bíbélì wípé ó ní ó ní ó ní ẹ ó ní ẹ jẹ́ alágbára bẹ́ẹ̀ ni kí ẹ sì fara yín ó ní kí ẹ sì fi ara yín hàn fún wa gẹ́gẹ́ bí ẹni tó ní ìgboyà nítorí àwọn ènìyàn wa ìwé Sámúẹ́lì kínní ìwé Sámúẹ́lì kejì orí ìkẹwàá ẹsẹ̀ ìkejìlá ìwé Sámúẹ́lì kejì orí ìkẹwàá ẹsẹ̀ ìkejìlá síwájú gbogbo ẹ̀yin ènìyàn mi mo fẹ́ ẹ̀dẹ́ka ẹ̀dẹ́ka díjú níbi kíbi tí a wà ẹ̀dẹ́ka gbàdúrà bàbá wa ní orúkọ jésù kristi mo dúpẹ́ lọ́wọ́ nítorí wípé ẹ̀yin ni ọlọ́run àkókò mìíràn tún ní eléyìí olúwa mo gbàdúrà wípé kí ẹ fi ara yín fi hàn wá ọ̀rọ̀ yín ṣáà wípé níbi tí ènìyàn méjì tàbí mẹ́ta bá ti jọ péjọpọ̀ ní orúkọ yín wípé ní pé níbẹ̀ lẹ́yìn yóò wà láti fi ìbéèrè wa fún wa ìbéèrè wa ní wákàtí ni wípé bàbá ẹ yọ sí wa gbogbo etí àti ọkàn tí ó ń dúró dè yín olúwa láti lè gbọ́ yín kí wọ́n má ṣe lọ ní ìjákulẹ̀ ṣùgbọ́n kán lè rí oore ọ̀fẹ́ àti àánú ńlá fún ìbùkún lágbà a nítorí wípé a wípé ẹ ti ṣe bẹ́ẹ̀ ògo ni fún orúkọ yín ní orúkọ ńlá Jésù Kristi ni mo gba àdúrà àmín ẹ̀yin ará mi nínú Olúwa bí a ti ṣe ń sọ lónìí ní agbára ọlọ́run a ó máa ṣe iṣẹ́ lórí àkòrí a máa bára ọ̀rọ̀ ọlọ́run lórí àkòrí tí mo pè ní yíyàsọ́tọ̀ ẹbí yíya ibi wa sí ọ̀tọ̀ yíya ibi wa sí ọ̀tọ̀ màá fẹ́ ká ka ọ̀rọ̀ ọlọ́run láti inú ìwé Nehemiah ìwé Nehemiah orí ìkẹrin ẹsẹ̀ ìkẹrìnlá ìwé Nehemiah orí ìkẹrin ẹsẹ̀ ìkẹrìnlá èyí tí ó wípé ó ní mo dìde mo sì wò yíká mo sì mo sì mo bá mo bá sọ fún àwọn ọlọ́lá àti àwọn ìjòyè àti àwọn ènìyàn yòókù pé ẹ má jẹ́ kí ẹ má ṣe jẹ́ kí ẹ̀rù wọn bà yín ẹ rántí olúwa tí ó tóbi tí ó sì bani lẹ́rù kí ẹ sì jà fún àwọn ọkùnrin yín àti àwọn ọmọ àwọn arákùnrin yín àti àwọn ọmọkùnrin yín àti àwọn ọmọbìnrin yín àti àwọn ìyàwó yín àti àwọn ilé yín ẹ ké aleluya bákan náà ni màá fẹ́ kà láti inú ìwé Jeremiah inú ìwé wòlíì Jeremiah orí ìkọkàn dín ní ọgbọ̀n ẹsẹ̀ ìkẹfà ìwé wòlíì jeremáyà orí ìkọkàn dín ní ọgbọ̀n ẹsẹ̀ ìkẹfà bíbélì wípé ẹ máa gbé ìyàwó kí ẹ máa bímọ lọ́kùnrin àti lóbìnrin ẹ máa ẹ máa fẹ́ ìyàwó fún àwọn ọmọ yín kí ẹ sì máa fi àwọn ọmọ yín fún ọkọ kí wọ́n lè máa bímọ lọ́kùnrin àti lóbìnrin ẹ máa pọ̀ sí i ẹ sì máa ẹ má sì dínkù ẹ má sì dínkù ẹ ké hallelujah tí a bá kíyèsí lónìí yìí a ó rí wípé a ó máa ṣàkíyèsí ohun tó jẹ́ òpó òpó ìgbékalẹ̀ ọlọ́run ètò yẹ pé ọlọ́run tó jẹ́ ọ̀rọ̀ tí ọlọ́run ń lò láti lè fi ṣe ìyípadà ìran aláìgbàgbọ́ tàbí abọ̀rìṣà tí a wà yìí a rí i pé àwùjọ tí a wà yìí a nílò láti lè ṣe ìyípadà fún nígbà tí àwọn ẹbí wa tí ẹbí wa tó bá lè dúró ní láti lè ṣe ìdápadà àbí ìjágbà ẹbí wa ní pé kí ẹbí wa kó lè yà ká lè ẹbí wa sọ́tọ̀ ohun tí mò ń sọ ni wípé ọlọ́run sọ fún àwọn ilé àwọn israẹli ní ilẹ̀ àjòjì ní ilẹ̀ ìgbèkùn tí wọ́n wà láti ẹnu jeremaya wípé ó ní ẹ má ṣe dínkù ẹ má ṣe dínkù ẹ dúró ná tá a bá ń kíyèsí irú ọ̀rọ̀ bíi eléyìí ẹ ó túmọ̀ sí pé ọlọ́run ń fẹ́ kí àwọn ènìyàn wọn àwọn ènìyàn kí wọ́n bímọ kí wọ́n bẹ̀rẹ̀ sí bí kán ní àwọn ọmọ nínú ayé tí ó jẹ́ ayé burúkú àbí ayé èyí tó jẹ́ pé ó burú èyí tí a wà yìí àbí bẹ́ẹ̀ kọ́ mo gbàgbọ́ pé bẹ́ẹ̀ ni ìdí ẹ̀ ni wípé ní ìwọ̀n ìgbà tá a bá ní àwọn ọmọ tí bá ṣe ń pọ̀ tó bẹ́ẹ̀ ni ayọ̀ wa náà yóò sì máa pọ̀ tó tí a bá lè wò ó síwájú gbogbo kí ni ó jẹ́ ìdí pàtàkì tí a fi ní ọmọ ìtumọ̀ ìdí tá fi ní ọmọ ni wípé ọmọ dàbí ó dàbí stamp ó dàbí ó dàbí ó dàbí ohun tí ẹbí àwòrán ìtújẹ́ pé à ń lẹ̀ mọ́ ti àwòrán ọlọ́run èyí tí yẹ pé a fi ń a fi ń a fi ń ṣèdìdí ìran ọjọ́ ọ̀la èyí tí ó ń bọ̀ wá nítorí dé yìí torí kí la ṣe wá ń ṣe wàhálà àbí tá a lè ń ṣe ìpọ́njú lórí ilé tí wọn ò fi balẹ̀ ìdí ẹ̀ tí ọkàn ọ̀pọ̀lọpọ̀ kò fi balẹ̀ eh, ni wípé àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ ló ń sọ lé ni wípé ọmọ ó jẹ́ oríṣi wọ́n jẹ́ bí wàhálà àbí bí ìdààmú tí wọ́n ń pè ní inconveniences pé ọmọ máa ń yọ wọ́n jẹ́ bí ìyọnu ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ ìdí ni wípé àwọn ọmọ wọ́n jẹ́ wọ́n jẹ́ ìdókòwò èyí tó yẹ pé ó ga jùlọ èyí tó yẹ pé ẹnikẹ́ni tí ó lè ní nínú ayé ìdí ẹ̀ ni wípé tí ènìyàn bá ní ọmọ ó túmọ̀ sí pé ọjọ́ ọ̀la irú ènìyàn bẹ́ẹ̀ ó ó dájú ó dúró re ó ní ìdáàbòbò èyí tó jẹ́ pé ó ní agbára tàbá tó wá wò ní àkókò bíbélì a rí wípé ní àkókò yẹn kò sí nǹkan tá à ń pè ní social security ìyẹn ni pé kò sí ààbò tó bí nǹkan bí ọjọ́ ọ̀la wa ààbò tó dájú kò kò kò kò tó ní àkókò yẹn ohun tí wọ́n máa ń ṣe ni pé ó wá a rí i pé jẹ́ bi àwọ̀n àbí bí ohun tó jẹ́ pé ó lè gbé àgbàlagbà tàbí ní ọjọ́ ogbó ó jẹ́ pé ohun tó lè gbé èèyàn ró tí ènìyàn bá ní ọmọ ọmọ ló máa ń dúró tìyàn ó jẹ́ torí pé ó jẹ́ ojúṣe wípé ọmọ àwọn ọmọ tí òbí wọn bá dàgbà tí wọn bí àwọn ná láti ṣe ìtọ́jú wọn ibi tán máa oúnjẹ tán máa jẹ o omi tán máa mú o àti gbogbo ìtọ́jú tí arúgbó tí ó nílò ẹ wá kíyèsí tí ènìyàn kan bá wá nírú ọmọ tí ò bímọ torí pé ayé búburú la wà tí ó kọ̀ tí ò bímọ tí ò yẹ ẹbí ẹ̀ sọ́tọ̀ kí ni irú èèyàn bẹ́ẹ̀ kí ló ṣe máa ní ọjọ́ ogbó kí ló ṣe fẹ́ kí ló ṣe fẹ́ ní nǹkan tó ń pè ní social security kí ló ṣe fẹ́ ní ìtọ́jú kí ló ṣe fẹ́ ní àwọn ìkẹ́ àti àwọn ìgẹ̀ tí àgbàlagbà tó yẹ kó tó yẹ kó ní ewu olùgbọ́ ọ̀rọ̀ ni ibi tí a máa parí iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí ọlọ́run fẹ́ ká dínkù ní àkókò tá a wà yìí pàápàá bó tilẹ̀ wù kó burú tó ọlọ́run fẹ́ ká ní ọmọ ó ní kẹ́ máa bí sí ẹ sì máa rẹ̀ sí kẹ́ máa gbáyùn lórí ilẹ̀ lélẹ́yìn má jẹ̀mú ọlọ́run fún ayé wa ní wákàtí mo gbàdúrà ìwọ tó bá tiẹ̀ tí ì lọ́mọ tó yẹ pọ̀ kàn ń fẹ́ lórúkọ jésù kristi àmájẹ̀mú àti ìbísí ọlọ́run lórúkọ jésù kò wọnú ayé ẹ̀ náà kó gba ayọ̀ ọmọ lórúkọ jésù kristi mo wá gbàdúrà pé ẹ̀yin tí ọmọ yín ò gbọ́ ti yín lórúkọ Jésù ọmọ yín kó bẹ̀rẹ̀ sí ń gbọ́ràn torí pé ojúṣe wa ni láti lè ní ọmọ àti láti lè jẹ́ kí a lè jẹ́ kí àwọn ọmọ wa kọ́lọ́run fún lò wọ́n láti lè ṣe ìyípadà ńlá fún ìran èyí tí a wà yìí ní ọjọ́ mẹ́jọ ní agbára Ọlọ́run mo gbàgbọ́ pé a ó tún máa pàdé ṣùgbọ́n tí wọ́n bá ń fẹ́ ìbéèrè tàbí o bá fẹ́ béèrè ìbéèrè àbò fẹ́ kí n gbà ẹ́ nímọ̀ràn àbò fẹ́ kí n gbàdúrà pẹ̀lú ẹ̀ o lè pè mí sí orí aago plus two three three two four six eight four six seven seven four ìwọ tí ò ń gbọ́ mi yẹn tí ò bá tí ì ní jésù kristi mo fẹ́ kó mọ̀ wípé ó dandan fún ó ṣe dandan fún ẹ láti ní jésù kristi bíbélì wípé èrè kíni fún ọkùnrin náà ẹni tó jẹ́ pé ó jèrè gbogbo ayé yìí ṣùgbọ́n tó sọ ẹ̀mí rẹ̀ nù bíbélì wípé ó ní kíni ó fi ṣe pàṣípààrọ̀ ẹ̀mí rẹ̀ nítorí ìdí èyí o ò ní pàṣípààrọ̀ àṣefilélẹ̀ fún ọmọ ènìyàn láti kú lẹ́ẹ̀kan lẹ́yìn eléyìí ìdájọ́ ló kàn torúkọ jésù kìtì ìdájọ́ burú ni kò ní báyìí ohun tí mo sọ ni wípé ìdájọ́ yẹn wà lórí àwọn tí kò bá ní jésù kìtì gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà àwọn tí wọ́n bá fẹ́ gba jésù kìtì o lè sọ báyìí pẹ̀lú mi wípé jésù kìtì ẹ máa bọ̀nú ayé mi lónìí torí pé mo gbà yín gbọ́ pẹ̀lú ọkàn mi bíbélì sì wípé tí n bá lè gbà yín gbọ́ pẹ̀lú ọkàn mi tí mo sì fẹnu mi jẹ́wọ́ pé mò ń yè tó bá rí bẹ́ẹ̀ mo jẹ mo fi ọkàn mi gbàgbọ́ wípé ẹ̀yin ni ọlọ́run pẹ́yìn ni jésù kristi tó kú nítorí ẹ̀ṣẹ̀ mi nítorí ìdí ẹ̀ máa bọ̀ nú ayé mi kẹsì jẹ́ olúwa àti olùgbàlà mi kẹsì kọ orúkọ mi sínú ìwé yìí mo dúpẹ́ torí pé ti ṣe bẹ́ẹ̀ ní orúkọ jésù kristi olúwa wa tí o bá ti ṣe léyìí mo kí ẹ káàbọ̀ sínú ẹbí ọlọ́run kó ránu gbà lórúkọ jésù kristi ìyànjú mi ni fún ẹni wípé bẹ̀rẹ̀ sí darapọ̀ pẹ̀lú àwọn ọmọ ọlọ́run níbikíbi tí wọ́n ti ń gbàdúrà tí wọ́n sì ń kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ní ọjọ́ mẹ́jọ ní orúkọ jésù kristi a tún máa pàdé ó dàbọ̀.